ولي الصالحين ثم الصلاة والسلام على خير خلق الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله باب الإسراع بالجنازة نعم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أسرعوا بالجنازة فإن تقوا صالحا فخير تقدمونها إليه وإن تك سوى ذلك فشر تدعونه عن رقابكم متفق عليه وفي رواية لمسلم فخير تقدمونها عليه وعن أبي سعيد الخضري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول إذا وضعت الجنازة فاحتمل الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة قالت لأهلها يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعد رواه البخاري nítẹ̀síwájú àlàyé الامر ẹ̀sìn nínú tíra àfáwà abu zakariya yahya ibn sharaf annawawi alayhi rahmatullah ní abẹ́ kìtàbù iyadatul marid báàbù yìí tí a tún máa ṣe àgbéyàwó rẹ̀ lẹ́nìí ọ̀nà ni báàbù ìsìráà bil janaza àkọlé àlàyé ọ̀rọ̀ nípa ká máa ṣe ìpalẹ̀mọ́ òkú ní kamakama al-isra'u bil janaza ìpalẹ̀mọ́ òkú kámọ́bù falẹ̀ nínú súnnà anábi sallallahu alayhi wa sallam olówá ìṣesí tó bá yàtọ̀ séyìí kò sí nínú súnnà illa inda darura àyàfi kó ṣe pé làlúrí kan ló fà á fi jẹ́ wípé a fi ìpalẹ̀mú òkú falẹ̀ الجنازة أو الجنازة بفتح الجيم وضمها وكسرها èyàn lè pè ní alìjànáàzàtò èyàn sì lè pè ní alìjìnáàzàtò méjèèjì náà ló wọlé lẹ́fìrí pé àwọn bàbá wa àjẹ́pọ̀ àwọn náà kéwú yé wọn nígbàtí wọ́n bá ní wọ́n ní wọ́n fẹ́ ṣe jì wọ́n fún ní kẹfẹ́ wọ́n ní jìnnìza wọ́n ní sọ pé ìjànàza wọ́n ní jìnnìza gbọ́dọ̀ yẹ pé àwọn tó fún núùnù yẹn ní kẹsọ́rọ̀ jíìmù yẹn lè jẹ́ bilfata ó dẹ̀ lè jẹ́ bilkẹfẹ́ alẹ́pẹ̀ ní alìjànázàtò azìlẹ́pẹ̀ ní alìjìnázàtò alìjànázàtò àwọn ìjìnázà lọ́gàtà nínú èdè alìmẹ́jì òkú náà pè ní jànázà nínú èdè lárúbáwá ẹ̀dọ́bá tó kú ò náà pè ní lábá máa ń sọ pé dọ́raba fúlànà hátà tàrọkàhú jẹ́nàdàdà olùlù ẹni náà hátà tàrọkàhú jẹ́nàdàdà ayé hátà tàrọkàhú mayyita ó nà títí títí tẹ́mì fi bọ́lá rẹ̀ ọlọ́nkọ́ṣọ́ wọn إذا الجنازة لغة الميت سوى في الاصطلاح لدى وعفاء ونما الفقه تعباني الجنازة وناني الميت إذا وضع في النعاشين nígbà tí wọ́n bá ti gbé òkú sínú ibi tí wọ́n bá ń gbókú sí láti gbé lọ sí ibi tí wọ́n ti kírun sí lá àbí tí wọ́n ti gbé lọ sí tẹ́ ìgbà ẹni àwọn àfónímọ̀ fíkì ó tó pè ní jìnáza haúsá náà aláyé hàí aljanazatu òkú ẹni tó ti kú wọ́n ìpẹni tí ń bẹ láyé ní kíni ohun janaza ṣùgbọ́n àlepẹ́ ẹni tó wà láyé tí ò sí kú láyé alẹ́pẹ̀ ní mẹ́jìt ẹni tó ń bẹ láyé alẹ́pẹ̀ ní kíni o mẹ́jìt a sì lépẹ́ ẹni tó ti kú náà ní mẹ́jìt ọlọ́sọ̀fà ní sallallahu alaihi wasallam ọlọ́ni rẹ̀ ọlọ́run àmẹ́sọ́lá àrẹ̀sọ́lá ẹni tí ó padà dòkú òníọ́ wà iná lamẹ́jì tó rí gbogbo àwọn tí ó sì kú náà gbogbo náà ló padà di ló padà dòkú ṣùgbọ́n janaza wọ́n yí pé ẹni tó ń bẹ ní kí ni ó janaza báàbùl ìsìláyìn biljaneza àkórí ọ̀rọ̀ yìí ó dá lórí títọ́ súnà ká ṣe ìpalẹ̀mọ́ òkú ní kama kama kama afọ أبي هريرة رضي الله عنه لا تعدى أبو هريرة كلام أبا sí wọn عن النبي صلى الله عليه وسلم قال الشلون وبا تيك ولون عن ولون وبا مبافو سبايك بي أسرعوا بالجنازة أسرعوا بالجنازة موكو ìpalẹ̀mọ́ كما كما ما في fìfàlẹ̀ فإن ìntakùsọ́ ọ̀lẹ́ha tó bá yẹ pé òkú ẹni rẹ lẹni tó kù tó bá pé ẹni rẹ ni fọ̀kọ́ìrún tó ha ilẹ̀ yìí ẹni tó pálẹ̀ rẹ̀ máa ṣe bí dáadáa lẹ́fẹ́ lọ fi pàdé ṣe pàdé nítorí pòkù tó kú náà ẹni rẹ̀ ni arimújáde ń bí wípé kò sí bí ẹni tó jáde láyé bó ṣe jẹ́ ni re tó kó tó máa rí ìgbádùn bó ń jẹ́ ni re un ó nígbà tí ọba gbèrè nù sàárè ìgbà sàárè ni ó tó sẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ìgbádùn ìyẹnirẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ mọ́tò fi falẹ̀ ànábì ní sallallahu alaihi wasallam wà ní takùsọ alẹ́ ha tó bá yẹ pé òkú tó kú yìí gbájẹ́ pẹ́ ní eré ni fa khairun tuqaddimunaha ilayhi oore lẹ́fẹ́ lọ gbé pàdé wà ní takùsí wà dáàlì wà tẹ́kù síwọ̀ zaalik tó bá ti lọ jẹ́ wípé ìdàkejì náà ni ẹni tó jáde láyé tó bá jẹ́ níbi fọ̀ṣọ́rùn tàbọ̀rúnahu anrekọ̀dìkù sì bá burú lẹ́fẹ́ yọ kúrò ní ọ̀rùn ara yín rekọ́dì aburú lẹ́fẹ́ gbé kò lọ́rùn yín ẹ mutafakun alayhi hadith alákọ̀ọ́kọ́ yìí ó jẹ́ kó yọ wá wípé ẹni bá jẹ́ ní ma wù tó ń bá jáde lára rẹ̀ náà ni pé ẹ̀ka tó máa gbẹ̀lọ lọ sáré òun bó lè ẹni ọlọ́run yọ́nú sóhun àwọn kan tí ó máa rí ọkàn rí ó balẹ̀ kí ní tàà fi ṣe ilé wọn náà ni pé Allah subhanahu من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأعضان إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ọlọ́run dájúdájú àwọn tí wọ́n gba ọlọ́run ní ọlọ́run tó mọ̀sàkọ̀mù tí wọ́n sì tún dúró déédéé níbi ẹ̀sùn tatanazzalu alayhimul malaika àwọn màláíkà wọ́n ma sọ̀kalẹ̀ wá bá wọn ayé indal maut dáàbà mufassirun àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n lọ síbi wípé tatanazzalu alayhim al-malaika àwọn màláìka ó máa sọ̀kalẹ̀ wá bá wọn ayé indal maut nígbà tẹ́mi bá fẹ́ jáde lára wọn wọn èdè kò ṣùgbọ́n tẹ́mi bá fẹ́ jáde lára wọn wọ́n máa sọ fún wípé allá takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun ọlọ́run ni àwọn màláìka yóò máa sọ fún wọn wípé ẹ má bẹ̀rù ẹ má bànújẹ́ ẹ gba ìró òdùnnú pẹ̀lú àìjọ́nà ìtọ́lọ́mọ ń ṣàdéhùn rẹ̀ ọmọ àìjọ́nà ni èyí ni nígbà tẹ́mi bá fẹ́ jáde lára adọ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n bá kí ó fún wa ní àtúbọ̀tán rẹ̀ gbogbo àwọn àfọ́nímọ̀ tẹ̀sí àwọn dúró lórí wọ́n dẹ̀ ṣàlàyé pé àsìkò tá à ń sọ yìí ẹ̀yìndà ìdàmọ́dá ìdàlmọ́d àyàfi àwọn ọlọ́mọbíntín ẹmà àwọn ọlọ́mọbíntín àwọn ọlọ́mọdíẹ̀ àwọn nìkan ni wọ́n sọ wípé ààrẹ òun náà ni ẹ̀rí wípé kìí ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam nìkan ni ọlọ́run fi ríran màláíkà sí sópin lérí tiẹ̀ ọlọ́run tó máa ráwọn màláíkà sáwọn ẹ̀dá míì lẹ́yìn àmì Muhammad sallallahu alaihi wasallam látàtí lè fẹ́ sílẹ̀kùn lẹ̀fọ́gà àwọn gùlámù wọ́n sọ wípé ṣèbí ọlọ́run bá sọ wípé innal ladina qalu rabbuna Allahu thumma àwọn ẹni tó bá ti lè gbọ́ lọ́n gbọ́ tó bà kọ́lọ́n lọ́lọ́n tó sì dúó sí sí amọ̀lẹ́kọ̀ọ́ àwọn sọ̀kalẹ̀ wà bá wọn yàrá wọn náà ṣùgbọ́n ìtumọ̀ eléyìí ni wípé angel mount nígbàtí ẹ̀mí bá fẹ́ jáde ìdáwọn agbóhùnmọ́ tẹ̀sí ìsọ̀lẹ̀ hadith náà gbé jáde bẹ́ẹ̀ tó lẹ́tara àdé eléyìí ó jẹ́ yọ wípé ibi tí gbádùn ti bẹ̀rẹ̀ fún ẹni tó bá jẹ́ ní eré angel mount tẹ́mù bá fẹ́ jáde lára rẹ̀ ibi tí yà sí ti bẹ̀rẹ̀ fẹ́ ní ibi bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde lára rẹ̀ náà yóò ti máa kẹ́fìn ìyà ọlọ́mọdé wa níyà ẹni tó bá jáde láyé tó ti dájú pé ó ti kú olórí oore tá a lè ṣe fún ni pé káìtì máa gbọ́dọ̀ ní sáré tó bá jẹ́ pé ní rẹ ni fọ̀kẹ́rún tó kọ tìmú na ha ilẹ̀ yìí ẹ̀ ń lọ fi pàdé dáadáa tó gbélé ayé ṣe òbítíbitì oore ìdùnnú yóò lọ gbà ní sáré bá mi ló ṣe jẹ́ tí kì í ṣe ní rí fọ̀ṣọ́rùn tọ̀dọ̀rúnnahu wọn rọ̀kọ̀bìkù aburú lẹ́fẹ́ yọkó ní ọ̀rọ̀ ara yìí ẹjọ́ lọ pàdé tó gbélé ayé ṣe amrọ̀bà ibi lọ pa ẹ̀yàn wọ́n pa òun náà ẹ̀jẹ́ lọ bù kó lọ pàdé ìyá rẹ̀ níwájú ọlọ́ al-mushrik ẹlẹ́bọ ẹ tètè lọ bò mọ́lẹ̀ gólọ pàdé ìdòpinlẹ̀ ayé rẹ̀ láyé a sọ pé ẹkùn sẹ́lẹ́bọ̀ láwọ̀ ṣùgbọ́n káwọn èèyàn rẹ̀ náà sálọ bò mọ́lẹ̀ kó bá lè pàdé abútó fọ́ ààrẹ ṣe wàfírí wáyá ń lè mùsùlùmí nínú ẹgbà wa mi ìtẹ́jọ́ ti imam muslim wọn ni fa khairun tuqaddimunaha alayhi tòtò bá ẹ̀pá ní ire ó ní ẹni tó jáde láyé fa khairun tuqaddimunaha alayhi níbẹ̀ ẹgbà wa ti imam bukhari àwọn ní fa khairun tuqaddimunaha ilayhi àwọn ẹgbà wa tó ní àwọn yíyàtọ̀ díẹ̀díẹ̀ báyìí àwọn ìyàtọ̀ yìí ziyadatu ilmi ni wọ́n jẹ́ wà ziyadatu tawdihiyya kò takura wọn níṣẹ́ ló tún tàn mọ́lẹ̀ sí àti lè gbọ́ ọ̀rọ̀ náà yìí dáadáa tí a bá ní fa khayrun tuqaddimuna ha ilayhi أي إلى ذلك الخير níṣe ni ẹfẹ́ lọ fi ẹni rẹ̀ pàdé dáadáa rẹ̀ فخير تقدمون عليه على الخير níṣẹ̀lẹ̀ ń tẹ́ lọ sínú oore àlá ẹ̀ fil khair inú orí ìlà ayé lìkọ́ ul khair ẹgbẹ́ lọ fi pàdé orí ẹ̀rì pé gbogbo súnmọ̀ méjèèjì náà ò takora ìkátà pé fa khairun tuqaddimuna ilayhi tó bá jẹ́ pòkù tó jẹ́ òkú rẹ̀ ni dáadáa lẹ́fẹ́ lọ fi pàdé wa fi riwayatin li muslim fa khairun tuqaddimuna alayhi inú dáadáa ni ẹgbẹ́ lọ ìyẹn tún ẹ̀pẹ́ inú sàárè rẹ̀ yẹn oore níbi tẹ́ ń gbé lọ yẹn ló jẹ́ alàṣẹ̀bílù ní fàáàlì tí wọ́n bá ní dẹ̀kọ́lùtù àlá fúlàní mo wọlé tọ́ lámọ́rin mo wọlé tọ́ mo dẹ̀ bá nínú ilé fi ma'ana zọ́f pé èèyàn wọ bẹ̀ sòtẹ́ bá sọ pé fàkàírùn tó kọ̀dìmú náà alẹ́ yìí ìyẹn túmọ̀ sí pé ẹ tètè gbé lọ́nu sàárè rẹ̀ torí pé oore náà lẹ fẹ́ lọ gbé sínú ẹ̀ inú oore lẹ fẹ́ gbé lọ àrìmúdáde ń bí wípé sàárè oore ló jẹ́ ààyè ìdùnnú ló jẹ́ fún ẹ̀ tó bá jẹ́ nìrí ó lè jẹ́ àyè ìbànújẹ́ àyè aburú fún gbogbo ẹnikẹ́ni tó bá gbélé ayé ṣàìdá èèyàn sàbúrú láyé ẹwà ń sọ wípé ilé ló lọ tààrà àbíná ọlọ́pọ̀ṣọ́ wọn bẹ̀ wọ́n ni ọdí ìsàáyìn dínil kùdìrí radiyallahu anhu ẹgbàwà ilé yìí náà tó wá látọ̀dọ̀ àfáwà Abu alkhudiri kọ́lọ̀n kọ́ bá ayọ́ ní sí wọn kọ́l wọ́n sọ wípé kàánà nàbí sallallahu alayhi wa sallam yaqul anábi sábà máa sọ̀rọ̀ yìí kàánà ó ń sábà máa ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí ni ọ̀rọ̀ náà anábi ní idha wudi'atil jinaza tí wọ́n bá ti gbé òkú kalẹ̀ báyìí tàbí kírùn sí látán fàtàmálà àrùjálù alá ànákìí nígbà bá ti kírùn sí látán ráì ẹ̀ẹ̀tún gbúdọ̀ ló falẹ̀ ma ẹ má tún gbé padà lọ́nu lé mọ́ tí àwọn èèyàn sì gbé ìhtàmàlà aláwọ̀sí ní ìftààlá bí máa na fa'ala tí ẹ̀nà pé ìftààlá ó lè túmọ̀ fa'ala ó lè lè túmọ̀ fa'ala ìtàsọ́mà bìmánà tàkásọ́mà kọ́sọ́mà ó lè lè túmọ̀ fa'ala níbi yìí fàtàmẹ́lá ar-rijal ayé fàhàmẹ́lá ar tí àwọn èèyàn sì ti gbé òkú yẹn àlá àmẹ́kìyàn láti gbé lọ́rùn báyìí nínú igi tó fi gbé ẹ̀bá àwọn yóò gbé àwọn kó gbé àwọn kó gbé báyìí tí wọ́n ń gbé lọ síbò ìtẹ́ fàǹkánà ti sọ ẹ̀lẹ̀ ha Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tí òkú náà ẹni tó gbélé ayé ṣe dáadáa kọ́ọ̀lẹ̀ tó jẹ́ náà òkú yẹn ó bá fi yóò sọ̀rọ̀ kí ni tí ó máa sọ yóò ní kọ́ di mú ní ẹ̀dàkùn ẹ̀tẹ̀tẹ̀ ẹ máa gbé mi lọ báyìí kọ́ di mú ní ẹ̀tẹ̀tẹ̀ máa gbé mi lọ ẹ̀tẹ̀tẹ̀ máa gbé mi lọ fa in kanat ghayra salihah tí òkú yẹn bá jẹ́ òkú bú tí kìí ṣe okùnrin rẹ̀ tí èṣẹ́ ní rẹ̀ kọ́ọ́lẹ̀tì lè ha yóò máa fọ́n yóò máa sọ̀rọ̀ yìí yóò dojú ẹ̀kọ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń gbé lọ yìí yóò ní yá àwọ̀ ilẹ̀ ha a pàgà ẹ̀wẹ̀ tí yóò bàbá ní pàgà bí tí mọ́ pàgà نعم ها بوزه دو نعم تمارا نعم سمارا تبو ماذا يفيد ها يفيد التحزن والتحسر والتفجع يا ويلا ثم يقول ọmọ ṣe o bóò ní ìbànújẹ́ ṣe wá tó báyìí yá àwọ̀ ìlà ó mà ṣe fún ẹ̀mí òkú yìí àìnàtẹ̀ àbú nàbí à níbo lẹ́ ń gbé lọ yóò mọ̀ fún bẹ́ẹ̀ yasma'u sawtaha kullu shay illa al-insan ọwọ́ àlè yàwọ́ lẹ́nu pé ah, ìdáná bí sọ ọ̀gbọ́ rí náà ti bá wọn rí jẹ́ ọ̀gbọ́ kókù kan sọ̀rọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ni yóò gbọ́n tí òkú yẹn ń sọ illa insan ṣùgbọ́n yẹn èèyàn ẹ̀yìn ronú wípé èmi gbogbo wọn mọ̀ gbọ́ nítòkùn yẹn sọ wàlà òsẹ́mi al-insan tó bá ṣe pé ọmọ ènìyàn bá gbọ́ bí òkú yẹn ṣe ń kígbe oró ẹ má gbéhùn lọ nù sàárè torí pé tí ń rí nù sàárè yẹn ẹ̀rù ń bá ṣùgbọ́n àwọn tó ń gbé lọ àwọn sọ pé ilé ló lọ tààrà ṣùgbọ́n tó ń rí ẹ̀rù ń bá ló wà máa parọ́ pé yá waylaha ayna tadhabuna biha na lẹ́ ń gbé lọ báyìí ìjọsọ yasma'u sawtaha kullu shay'in illa al ha gbogbo nǹkan tó dẹ́dà ọlọ́run ní gbọ́ èèyàn nìkan ni ò ní gbọ́ àìmọ́gbọ́ tèèyàn ọlọ́run ìbìsànú al-insan tí ọmọ ènìyàn bá lè gbọ́ igbe rẹ̀ yẹn làsọ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbókù lọ́wọ́ lẹ́dàkún gbáriwo yóò ṣètò làsọ ẹ̀kọ́ bọ́mọ ènìyàn bá gbọ́ igbe ọmọ ènìyàn dàkú rọ̀wáwó Bukhari Imam Bukhari àwọn ni wọ́n gba hadith yìí a rí wípé hadith alákọ̀ọ́kọ́ wàlhadith sáàní àti alhadisu ẹlẹ́ẹ̀kejì méjèèjì lọ ń forí sọ pàtàkì títọ́ súnà kátètè palẹ̀ òkú yálà ọjọ́ nire káìsì palẹ̀ mọ́ bó sì jọ́kọ̀ òkú náà kátàtì lè kí ni ó kápalẹ̀ mọ́ kọlọ́nkó ṣe wá ní ẹni rẹ̀ arimújáde nínú hadisi yìí wípé àìsàn tó sí ọmọnìyàn tó fi kú kọ́ ló pàtàkì kí ni ọmọnìyàn tálé lórí wọn ló sí pàtàkì ẹ̀rẹ́gbẹ̀tọ́ bá lẹ́nìkan kú ẹgbọ̀ kí ló ṣe sósìkì ni ní òní túnmọ̀ kí ló kúlé lórí olóyẹ ká mọ̀ wọ́n áfíà ṣe lórí islam náà lọ́sà dákẹ́ sí ìdọ̀yẹ ká wọ́n áfíà torí pé aljanaza òkú tó kú ó lè jẹ́ mire ó sì lè jẹ́ ẹni bí bákan náà àrímújáde wípé kò lòdì sí súnnà kí wọ́n gbé òkú séjìká ẹlùmí àmọ́ rẹ̀ wípé gbàtọ́kọ̀ ń bẹ́lẹ̀ al-aslu ìpìlẹ̀ onígbóta bá fẹ́ gbé òkú ìpìlẹ̀ tán bá tún gbé kagbẹ̀ séjìká láì kẹgbẹ̀ lọ sí tẹ́ ìyẹn ni ìpìlẹ̀ àmọ́ tó bá ti wípé ìtẹ́ ó nasẹ̀ tí ń bẹ̀ sábà mọ́ rí bẹ́ẹ̀ torípé bí ẹ̀yìn ojú ìlú náà ni tẹ́ sábà mọ́ wá bí wọ́n bá sọ wípé dandan àwọn ògbẹ̀lẹ́jìká láti bí lọ sí ọ̀nà ǹdó tẹ́ mọ̀ bẹ́sẹ̀ rẹ̀ lọ ẹ̀rí pé yóò mú sọ̀rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá jẹ mọ́lẹ̀ lọ́nà ẹ máa dúró ṣekúṣekú ètò ọ̀nà Islam ẹ̀sìn ìdẹ̀kùn ni kò fara ni wá ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé ìtẹ́ ó wà nítòsí ẹgbẹ́ létí kàbáyìn kàgbé lọ síbẹ̀ ó ń dọ́nú àwọn onímọ̀ tí wọ́n máa máa máa sọ àsọtẹ́lẹ̀ pé táwọn bá kú mọ́kúbára tó bá súnmọ́ òníkó sin àwọn sí. Si káwọn èèyàn ó bára lè gbá wọn ní èjìká kọmọ́jẹ̀ pé ọkọ̀ ló jẹ́ mọ́ fi gbá wọn lọ ní àwọn tó ṣe wà sí abẹ́ àfá wa Sheikh Nasruddin Al-Albani alayhi rahmatullah ìyẹn ni ìpìlẹ̀ àmá tó bá lọ jẹ́ wípé ìtẹ́ ó jìnà bó ṣe sábà òsíláìsì kan fi ọkọ̀ gbé òkú lọ sí tẹ́ tó bá ti wá dé ẹnu tẹ́ wọ́n lè gbé kágbélé ti kà wọ ibi tí wọ́n ti lè kíni òkú ni wọ́n ti sùn bákan náà arimújáde nínú hadith yìí wípé ǹjẹ́ nígbà tí ó kò bá ti kú ṣe òkú ní kápá láti tún sọ̀rọ̀ táàsì ma gbọ́ in tó kò wọ́n náà tó kò ní kápá láti sọ̀rọ̀ lọ òkú ò ní kápá láì tún sọ nǹkan kan mọ́ nígbàtẹ́ ní ti dẹ́ lára rẹ̀ àmọ́ eléyìí sí àkàyí ọlọ́run ọba ni ó yọ̀ǹda ọ̀rọ̀ yẹn fún kìí ṣe págbára rẹ̀ ló fi sọ kí ìbànújẹ́ rẹ̀ kó bá lè pọ̀ òní ah ó mà ṣe fún ṣe bí tán tó ń kún lọ rèé ìnira bàtẹ́mì fẹ́ jáde èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ò sí balansi òkú mi ń bẹ tẹ́mi bá jáde lára ẹ̀ ẹnu rẹ̀ wọ́n wọ̀ sẹ́yìn báyìí lọ́kùnṣọ́ wọn lọ òkú mi sì ń bẹ tẹ́mi bá jáde lára rẹ̀ ẹnu yẹn yóò bọ̀ síbi etí nìsọ̀lọ̀ sọ́lá mọ́tàwọ́lá àfihàn ìnira ti pẹ́ẹ̀mí jáde èyí ò tí ìtàn lárẹ̀ ó tún wá ń wo ibi sàárè tí wọ́n ń gbé lọ ó tún ń rí ìyà àti bínú ọlọ́m̀bẹ̀ kò sí méjì mọ́ gbogbo ariwo tí wọ́n ń paun hikima tó ń bẹ níbi pé èèyàn ò ní gbọ́ sẹ́ǹkú táwọn èèyàn bá gbọ́ wọn ò ní gbé mọ́ abẹ́ẹ̀kọ́ ọlọ́run wà ní jẹ́ kéèyàn ò gbọ́ àwọn tó yẹ pé tí wọ́n bá gbọ́ kò sí tí wọ́n lè ṣe ọlọ́run jẹ́ káwọn yóò gbọ́ yasma'u sawtaha kullu shay'in illa al-insan àwọn ènìyàn tó lè bá ìdákùn tí sọ̀rọ̀ ẹjá kódà bọ́mọ nìyàn bá gbọ́ lásán àìkọ́ aláìbí ọmọ ni yóò torí ariwo tí ó pa ìnira ariwo yẹn ariwo tí ó lè pa nígbàtí bẹ láyé yóò pariwo yẹn ẹlẹ́mú máa ṣe mọ̀ pé ordinary ariwo sí ìyàwó lè dákú ó rẹ́ ni tí wọ́n ṣe páyà lẹ́yìn rẹ̀ fẹ́dákú òjì rí táyà jata pariwo ó ṣẹlẹ̀ dáadáa so bẹ́ẹ̀ náà ni ariwo òkú tó jẹ́ ní ibi ó lè jẹ́ pẹ́sidẹ̀ntì láyé o kódò lè jẹ́ àfá àbú àfẹ́ ẹlẹ́bọ ọlọ́pọ̀ṣọ́ wọn bẹ̀ ó lè jẹ́ ìmọ̀mù burúkú olùyàpá ìṣẹ́lọ́ ẹlẹ́bọ bí ó ti pariwo náà ṣùgbọ́n nìkan mú ní gbọ́ àyàfi gbogbo ẹ̀dá tó kù yàtọ̀ sí èèyàn náà eléyìí ni àlàyé ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ àlàyé tó kù gbogbo ẹ̀ òun náà nígbẹ́ tó kù bá ti kú ìpalẹ̀mọ́ rẹ̀ kí a mọ́ fi jẹ́ kí ni ó ká mọ́ fi falẹ̀ tàbá wá gbọ́ eléyìí a rí pé kò sí nínú súnnà islam ká máa gbé òkú lọ sínú mọ́ṣúárì ìgbókù lọ sínú mọ́ṣúárì ó tako ìmọ̀nà ànábì sallallahu alayhi wa torí pé òkú yẹn tó súnmọ́ náà ni pé kó fún ilé pè tó bá jẹ́ pẹ́ ní sínú sáré kó lè lọ máa rí ìjẹ̀rọ ọlọ́run àfọwà Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah kí ọlọ́run bá kí ó bá kẹ́ wọn àwọn náà ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí báàbù yìí wọ́n ní al-isra'u fi janaza ìta àgbà lérò pípé kí wọ́n ṣe ìpalẹ̀mọ́ òkú kí wọ́n ṣe ní kánmọ́kánmọ́ الإسراء في الجنازة يشمل الإسراء في تجهيزها ó bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bá fẹ́ máa palẹ̀ rẹ̀ mọ́ wọ́n fẹ́ wẹ̀ ni wọ́n fẹ́ fàṣọ sí lára ni kí wọ́n ṣe kíákíá wal isra'u fi tashyi'iha ìgbà tí wọ́n bá ń sìn lọ sí ìtẹ́ ìsìráwù náà wà mẹ́ jíjẹ́ gẹ́ máa fa ẹni kama kama kama wà lè ìsìráwù fi dáfìyà nígbàtí wọ́n bá bẹ́ ẹ̀sìn náà ẹ̀sìn kíákíá kí jẹ́ pé kẹfì fàyà ó yẹ kó yá pápápápápá torí pé àsúnnàtú fìlìjìnà sàtí al-ìsìráwù ká ṣe ní kamakama wàdálìkà annalmẹ́ yìí ta afáàní tó já sọ bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ rẹ̀ ni tó bá ti kú ìdàmáàtì nígbà tẹ́mi bá jáde lára fa ìyàkú na sọ́ọ̀lẹ̀há tó bá ipẹ́ ni rẹ̀ ni fa ìmà àyàkú na sọ́ọ̀lẹ̀há ó jẹ́ jẹ́ méjì náà ni ìmà kó jẹ́ ni rẹ̀ wa ìmà àyàkú na síwá dàlẹ̀ ó sì lè jẹ́ ẹni ibi fàìǹkánà sọ́ọ̀lẹ̀hán tó bá jẹ́ ẹni rẹ̀ fàìnà hapsahu hailulatun bainahu wà baina ma a'adda Allahu láhú minan na'im fi qabri ṣẹ́rí kẹta dúró kẹ mẹ́tẹ̀tẹ̀ lọ síun ìhánà kan ló jẹ́ ìkọdí ló jẹ́ fún láàrin rẹ̀ àti ìdẹ̀ra tọ́lọ̀ ti palẹ́sẹ̀ ilẹ̀ fún nínú sàárè ìdẹ̀ra tọ́lọ̀ ti palẹ́sẹ̀ ilẹ̀ fún nínú sàárè rẹ̀ bí ìgbà tẹ́ ń blọ́kẹ̀ tẹ́ ìfẹ́ kí ọwọ́ rẹ̀ ó tètè tẹ́ni la'annahu yantaqilu min ad-dunya ila khairin minha wa ila afdal torí yẹn tó kúrò ilé ayé ó ti bọ́ sí ààyè tó tún dáa ju ti tẹ́lẹ̀ lọ tó bá jẹ́ nire ni ó lẹ́annáwó rína ti bọ́ọ̀rì yìí wà múnà sàátì ilmọ́ta yubashar gbogbogbà tí òun àti tí malakulmọ́ tó fẹ́ mú ẹ̀mí ẹ̀ wọ́n ti fún nírò òdùnnú àbṣírí bi rahmatin min Allahi warbu'an kú oríire o bọ́ bẹ́ẹ̀mì bá ti lè jáde báyìí inú ìdẹ̀ra lọ́lọ́ ẹ̀mí wá jáde tán ẹ̀jọ́ tètè ìdẹ̀ra yẹn ṣérù rẹ̀ ó dùn lọ́bí dẹ́kọ́ ìwọ ọmọ tó rọ̀pọ̀ fẹ́ ṣe dáadáa fún bàbẹ́ àbíyẹ nígbàkú tán ọbálọ́gbọ́n ọlọ́nu mọ́ṣọ́rí wọ́n ní kí ló dé onítẹ̀lẹ́pọ̀ àwọn àbúrò rẹ̀ tán wà ní London àwọn tó ń bẹ ní Eh, Canada àtàwọn tí wọ́n bẹ ní mbori Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ìṣòwò lọ́wọ́ wọn yóò tó ẹ̀yìn lẹ́yẹ ọdún tí ń bọ̀ ìṣẹ̀lẹ̀ yóò kí wọ́n tó rí tàjé ṣe tó bá rí bẹ́ẹ̀ kí bàbá sì máa ẹlọ yánná sínú kòrúm kòrúm náà ní gbígbà tàgbẹ́já sínú ìyàn náà ẹ̀rìpẹ̀ ti hánà ẹ̀ tó bá lọ jẹ́ pẹ̀lú bàbá ẹ̀ jẹ́ ní rẹ̀ ẹ̀ ti hánà rẹ̀ níbi àǹfààní èyí tó yẹ kó máa rí kò sì ní ìbọn kan tàbí àfún torí pé àbúrú lẹ̀ ṣe fún fọ̀yọ̀ṣtákùlẹ̀ ààrùn ìlbùṣọ̀ ìgbàtẹ́mì fẹ́ jáde lára rẹ̀ wọ́n ti fún ní ròdùnú ẹ̀mí rẹ̀ ó mọ̀ fàásí kó tètè dé bí ìró òdùnnú tí wọ́n fún fọ̀yẹ́jìbù àyọ̀tà àjàlá wà áyọ̀ àjàlá bì wọ́n ní ọ̀rọ̀ àyàn ní kí á tètè ṣe kánmọ́kánmọ́ kó bá lè pàdé ìdùnnú ẹ̀ fàídà hùbìsá kánà fi àdà ń mìnà jìnà àti àlẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bá wá gbé kalẹ̀ tẹ́ẹ̀ gbé lọ sínú sáré rẹ̀ àìdá lẹ́ṣe fún jìnáyà àìdá lẹ́ṣe fún wàl'àìlúlàtù bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà máa àdá ọlọ́ọ̀láwùmínà náà nífẹ̀lẹ̀ ránà rẹ̀ níbi ìdẹ̀ra tí ọlọ́run ti ṣàdéhùn wà ń kánà gẹ́rù sọ́ọ̀lẹ́ tó bá lọ jẹ́ pé bàbá

asìrìnú bí ìjànàzà anábi ni ìpalẹ̀mọ́ òkú ẹ̀ṣẹ́ ní kàmàkàmà ẹmọ́ ìfàlẹ̀ látara àjẹ́lẹ̀ súnnà tó dádúró ní tọ́ẹ̀kẹ́ amójútó tó bá ti wà confirmed bẹ́ẹ̀mì ti jáde lára ẹni tó kú kí a má tó fi falẹ̀ nǹkan kan ṣoṣo tó lè mú wa lọ́ra díẹ̀ òun náà ni tá a bá fẹ́ lọ́ra pé káwọn èèyàn ó pọ̀ láti lè kí òtìlà lẹ́nu kan jáde láyé láàárọ̀ àwa lọ́ra pé tó bá dẹ̀yìn sọ látọ̀lá ọ̀sẹ̀ so that àwọn èèyàn ó ti gbọ́ káwọn tí ó kírun sílẹ̀ kan lè pọ̀ kò sílẹ̀ àlẹ́dá dúró fún ẹ̀ tó ti ọ̀rọ̀ ẹ̀ àbí ẹni yẹn ṣe wọ̀síyà pé bó bá ti jáde láyé lámọ́rí ni kó kírun tó là bà tó jáde láyé tí wọ́n rán jẹ́jẹ́ ẹni yẹn ẹni yẹn ní òun wà lábùjá báyìí àdúró ní ọ̀ torí pé ẹni yẹn sọ àsọtẹ́lẹ̀ kúrò ní kó kírun tó là sọ àwọn bákan náà ẹlẹ́ẹ̀kejì gbígbé òkú sí mọ́ṣúárì ẹ̀yìn dàbọ̀rú ra ẹnìkan láyé wọn ò máa èèyàn rẹ̀ ẹnìkan tó ń rẹ̀ wà ní kọ́mọ̀ ikú rẹ̀ yẹn clear so ẹjọ́ wo dé tó bá yẹ pé ibi tẹ́sì ti yé ni kò ní ìdíkan tó pè kálọ̀sì ṣùgbọ́n pẹ̀lú àwọn bá ń bá lò àti òfin èyí tó ń gbóná fẹ́lifẹ́li tó ń bẹ láwùjọ èyí tó dájú náà ní ẹdúró ẹwà lè tira wọ́n abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó má ṣe ààyè wa àtòkú wa lọ́mọ fòwárà rẹ̀ ìyà tó ń bẹ àkọ́kọ́ náà gbogbo àwọn tó máa ń gbókùn sí mọ́ṣọ́rì ẹ̀rí pé tí a bá fẹ́ wẹ òkú gan kò lẹ́tà àkùdọ̀ bó sí òòrùn òkú tó bá fẹ́ gbójúmọ́ sọ́rì àtọkùnrin àtobìnrin ohun ọmọlúwàbí ni wọ́n jà wọ́n sí bàbá àti ará àtọ̀hún àtìyá kan tí wọ́n mọ́ra wọn rí wọ́n lè gbé ẹgbẹ́ ara wọn yóò ogun ọ̀sílẹ̀ tí mẹ́jọ́ àdìbá ti wá kún wọ́n tún wá kún ọ̀dà ẹlẹ́lẹ̀ àwọn ìdánkódà alẹ́lẹ́ àwọn ọ̀fán àmọ́ wà ní mọ́ṣúárì nìkan máa rí sákàrí wọn jẹ́ ẹgbẹ́ ti gbẹ́gbẹ̀rẹ̀ màmí ìjọba mi gbé òkú mi jáde ọkùnrin ó ti lóbi gbogbo nǹkan ọmọkùnrin rẹ̀ àwọn ikú ti jẹ́ta ìpínlẹ̀ ẹgbẹ́ ibi ṣe lálọ́ ń lọ rí mọ́lẹ̀ ní àpẹ́ bàbá bá gbé kúrò ń bẹ̀ yóò tún òní dá màmá bàbá ni wọ́n gbé lọ ìyá ni wọ́n gbé wálé ẹ̀mọ́ ẹ lọ síbà náà ẹ̀lẹ́ wọ́n ti gbé bàbá yín lọ ẹ̀yìn náà máa gbé yòó náà so islam ní ẹ tètè bọ́ àṣírí o lè lọ sí ọjọ́ ti lọ tó bá di ìjókòó tí ń bọ̀ ọlọ́run kó dáadáa a máa ní àwùjọ tó jẹ́ wípé 7pm ni wọ́n máa ń fi ni wọ́n máa ń ti wọ́n ní ní àwùjọ tó jẹ́ wípé 7pm ni wọ́n máa ń ti ni wọ́n máa ti tẹ́ tí wọ́n máa gbé òkú sí tí òkú kan wá jáde láyé láàgó mẹ́jọ bó ni wọ́n ṣe ṣe ẹ̀sọ́ dàrọ̀ là ọba dàrọ̀ ọjọ́ kejì ẹlọ́sùn kò sí nínú súnà tí wọ́n sin òkú lóru àyàfi tí dọ̀wúra làlúrí bá fà alẹ́sìn lóru tí làlúrí bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé kásọ̀ di àárọ̀ tí ó bá sí dandan woko wọ́n ní wọ́n ní kí ni ojúṣe ọmọ ọmọ sí ìyá kí ni ojúṣe step child dánkò ní step child